ọba ológo jùlọ ọba tí ó tún fún wa ní ìgbàláyè láti lè máa tẹ̀síwájú nínú tafsir àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí a tún máa gbéyẹ̀wò léni ọlọ́run kó ṣe ní sábàbí ìmọ̀nàfẹ́ni kọ̀ọ̀kan wa àwọn àlàyé ọ̀rọ̀ tí a ń bá bọ̀ nínú alukur'an òun náà ni àwọn ibi tí ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ nípa ìwà ìrìn òhò ọlọ́run sì fi rinlẹ̀ fún wa wípé ìlànà èṣù òun náà ni ìlànà àṣà rínrin òhò àbí kí a wọ aṣọ tó fi gbogbo òhò wa sílẹ̀ ọlọ́run jẹ́ kéye oyé wa nínú alukur'an wípé ọ̀kan lélẹ́yìí jẹ́ nínú ìlànà aṣ-ṣaitan àdáwàtú alìbìlẹ̀síyà èṣù òun láwọn ìpèpè tiẹ̀ ibi tẹ́sùn ń pè sí ọ̀kan nú ẹ̀ òun náà ní ká yóò máa rìn òhò a sì jẹ́ kó yé wa wípé gbogbo ìgbà tí ọmọnìyàn bá ti ń gbọ́rọ̀ séṣù lẹ́nu bẹ́ẹ̀ náà ni ó máa kọ̀tọ̀ lọ́hùn kò sí papọ̀ ó fẹ́ ṣe tèṣù ó tún fẹ́ ṣe tọ́lọ́hùn méjèèjì ò ṣe papọ̀ ìmọ̀ kó ṣe tèṣù kó fi tọ́lọ́n lẹ̀ àbí kó ṣe tọ́lọ́n kó jìnà séṣù ọlọ́run kó mọ́ sí wá lọ́mẹ́yìn èṣù ọlọ́run wá tú àṣírí èṣù fún wa nínú alukur'an gbogbo àwọn ète rẹ̀ ọlọ́run ṣàlàyé ẹ̀ fún wa kódà ọlọ́run jẹ́ kó yé wa wípé ìgbà míì ọmọnìyàn yóò ti sọnù èso ó sì jẹ́ kó máa ríra rẹ̀ bí ẹni wípé òun lòun mọ̀nà jù abẹ́ ọlọ́run ọba ní tóbi rẹ̀ ọlọ́run kó mọ́ṣẹ́ ìyà wá níbi ètè ṣèitán أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين Yeah, bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọlọ́run tí ó kẹ́ gbogbo aláyé ọba tó ṣe kó ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá rí dọ́gbọ́jà lọ́kẹ́yàmà abẹ́lọ́run kó kàwá kúnnú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ìgbà tí ó ti sọ fún wa wípé ìlànà táwọn tí wọ́n ń lò nílùú maka ṣáájú kọ́lọ́n tó gbà nábì dìde tí wọ́n bá fẹ́ ṣe tawaf wọn a tawaf ní òhò ọkùnrin a tawaf ní òhò obìnrin àwọn náà tawaf ní òhò wọn ó kàrà fi nǹkan kan lé ojú ara wọn kílà ní àwọn tó fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n gbàgbọ́ wípé béèyàn bá ń tawaf tó bá wọṣọ aṣọ tó fi dẹ́ṣẹ̀ ó sì ń bẹ lára ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé káwọn okúfẹ̀ kan wà ní o ìyẹn ló dáa jù ṣùgbọ́n gbogbo ohun tí ń jẹ́jọsìn láyé téèyàn bá fẹ́ fi sin lọ́hùn ọlọ́run ọ̀fẹ́ ká sin òun ní o gbogbo ìlànà ìjọsìn tó bá ní mọ́wọ́ṣọ nínú kì í ṣe tọ́lọ́hùn bẹ́ẹ̀ nìkan fún ọ ní náfílà kan pé kó máa ṣe pé òwò ọmọlúàbí lọ́mọ yẹn náfílà náà a lọ mọ̀ wípé kìí ṣe tọ́lọ́ ní náfílà yẹn gbogbo tí bá ti ń jẹ́ ìjọsìn téèyàn fẹ́ fi sin lọ́hun èèyàn fẹ́ kírun ni èèyàn fẹ́ pàwáàfù ni èèyàn fẹ́ ṣàdúrà ni àìṣe ní òhò gbogbo èyí téèyàn bá ṣe ní òhò yẹn ìlànà èṣù ìṣèlànà tọ́lọ́n ọlọ́run ọba fi ní ya bani Adam ọlọ́run ọba ni mo pẹ̀yẹ ọmọ ànábì Adam ọlọ́run ọba ni khudu zinatakum inda kulli masjid khudu zinatakum zina libasakum ìtumọ̀ rẹ̀ náà ni wípé ẹ wọṣọ kòzú kòzú zínátàkùn àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní ẹ máa wọṣọ kí wá ṣe aṣọ lásán ẹ múra dáadáa ẹ̀ẹ́dà kò lè má sí jẹ́dẹ̀ ẹ̀ẹ́dà gbogbo ọgbà tẹ́ bá fẹ́ lọ lọ́hun masjidi níbí ọ̀nà ni ọlọ́run dárúkọ ṣùgbọ́n nǹkan a máa ń ṣe nínú ọ̀nà ni ìbádà ìtumọ̀ ẹ̀ masjid ìbádà ọlọ́run ọba fẹ́ àṣẹ ló pa wá ó sì fẹ́ ká múra dáadáa ọlọ́run ọba ní ẹ̀yin ọmọ ànábì Adam ẹ máa wọṣọ kódà kẹ ẹ múra dáadáa ní gbogbo àtẹ bá ti fẹ́ jọ́sìn fọlọ́run ọba yín wàkùlú ọlọ́run ọba ní ẹ máa jẹ àwọn tọ́lọ́run ọba tó ṣe lẹ́tọ̀ọ́ mú wa ká máa jẹ wàṣọ̀rọ̀bù ọlọ́run ọba ni ẹ ma jẹ kẹ́ ẹ máa mú àwọn tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún wa ká jẹ ọlọ́run ní ká máa jẹ àwọn tọ́lọ̀ ọba ṣe lẹ́tọ̀ fún wa ká mu. ọlọ́run ọba ní ká máa mú ọlọ́run ọba ní ṣùgbọ́n gbogbo ń tẹ́ máa jẹ gbogbo nǹkan jẹ́ máa mú wala tusrifu ọlọ́run ọ̀fẹ́ ìná àpà ọlọ́run ọ̀fẹ́ kéèyàn jẹ̀jẹ̀ bùtùlú ọlọ́run ọ̀fẹ́ kéèyàn ó mu ìmu bùtùlú kéèyàn jẹ ìjẹ àpà ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ọ̀fẹ́ kéèyàn ó mu ìmu àpà òun náà ló sọ pé ẹ máa jẹ ẹ sì máa mu ọwọ́ á fi májẹ̀mú sí ọlọ́run ọba lòun ò fẹ́ ìjẹ àpá ọlọ́run ò nífẹ̀ẹ́ sí dájúdájú ọlọ́run tó dá wa la yuhibbul musrifin ọlọ́run ò mọ̀ nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá ti jẹ́ onínàápà ẹni tó bá ti jẹ́ oníjẹ àpà ẹni tó bá ti jẹ́ onímu àpà إنه لا يحب المسرفين Aya yìí, àfáwa Ibn Kathir nínú tírà wọn, wọ́n ní aya yìí hadhihi ayatul karima wọ́n ní àyàtà kàtán yìí tọ́lọ́wọ́n bá ní ká máa wọṣọ ká múra dáadáa tá a bá fẹ́ lọ jọ́sìn fọ́lọ́hún wọ́n ní ọlọ́run sọ àyà yìí kalẹ̀ rọ́dún alal mushrikin ọlọ́run ọba fi dá èsì ọ̀rọ̀ padà sẹ́nu àwọn ọ̀ṣẹ́bọ àwọn tó ṣe wípé fíìmá kánú àtẹ̀mìdúnà wú mínà tọ̀wá fìlìbìlbẹ́ tí ọ̀rọ̀d àwọn tó ṣe wípé wọ́n máa ń tọ̀wá ní òhù ọlọ́run ọba ó fi ìyẹn ó fi dọ́rọ̀ padà sí wọn lẹ́nu wípé kéèyàn ó ládìí sọ́kàn wípé dìgbà tó bá tó sin ọlọ́run ní òhù lọ́lọ́run ó tó gbà lọ́wọ́ yàn kéèyàn ó lábì sọ́kàn wípé ó dìgbà téèyàn bá ṣàdúà ní òwò ọmọlúàbí pé bóyá ẹni ó jọ ọlọ́run ọba lójú ọlọ́run fi àyà yìí dá gbogbo ọ̀rọ̀ yẹn padà lóbi jẹ́ wípé àìmọ̀ kan ó ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí lẹ́nu ó gba àdúà lọ́dọ̀ àfáà wọ́n wá ní náfìlà tá fún ọ yìí náfìlà yìí náfìlà náà ní òhò ọmọlúàbí lèyàn máa yàn ìwọ náà ronú wọ́n ti sọ fún ọ rí bí wọn ò sì sọ fún ọ rí ó ti gbọ́ rí tí wọ́n sọ pé náà fìlà yìí owó ọmọlúàbí ni wọ́n máa yàn ọlọ́kan mo lọ́rẹ̀ẹ́ kan èkó ló ń gbé mo wá rìnrìn àjò ó wá bùkátà kí n sùn ọ̀dọ̀ ẹ̀ gbàtí mo wá sùn gbàtí ó dòru tí mo lajú mo sáré nìyẹn ní òhò tí yàn náfìlà mi ò wá lè sùn mọ́ kọ́lá wọn sànú yẹn àmọ́ tí ó fẹ́ fi náfìlà ń ṣe mo wá ń fọ ẹgbẹ́ ojú kẹ ìbí náà fi ń wò ìgbà tílẹ̀ wá mọ́ mo wá ní à ah, mo rí ọtún ìyẹn náfìlà àwọn oníbẹ̀rẹ̀ ló ní náfìlà yẹn bó ṣe gbà oníkàwọn òyìn ní ní òkú ọmọlúwàbí àwa ń béèrè lọ́wọ́ ẹ pé ṣé náfìlà yẹn ṣe tọ́lọ́ọ̀ ní àbítẹ́ṣù ah ó ní tọ́lọ́ọ̀ ní mọ̀nà ìbí fátíà náà ló ń kà ń bẹ̀ súrà lòún sì fi lé òun sì forí kalẹ̀ fọ́lọ́ọ̀ náà ni òun sì sàtáyà òun sì sálámà múnilá ìṣètọ́lọ́ọ̀ torí pé tó bá ka kùránì dáadáa ọlọ́run ọba ní yá Adam. yá bani Adam. ọlọ́wọ́ bá pe gbogbo ọmọ ànábì adam èbí wọn náà ní quran òyìnká ni yàbá ní adam ọlọ́wọ́ ní mo gbogbo ẹ̀yin ọmọ ànábì adam ọlọ́wọ́ bá ní ẹ máa wọṣọ ẹ̀yìndà kò lè masjid gbogbo ìgbàdẹ bá fẹ́ lọ lé ọlọ́run láti lọ sin lọ́run ẹjá sọ wà lọ́rùn yín ẹnìkan yìí sin lọ ní yìí ó da gbogbo ìṣesí wọ̀nyí ó dànù kódà kó ṣe pé ẹni tí wọ́n kà sí àfa ńlá ló sọ ìjà àfa ńlá rẹ̀ àpò ẹnìyẹn tí n tó sọ bá ti takò alukur'an ànígbọ́rọ̀ ẹ̀ ó wá pọ̀ kankun bẹ́ẹ̀ látara ọ̀pọ̀lọpọ̀ àwọn alufa táwọn èèyàn ń pè láàfa tí wọ́n máa ní káwọn èèyàn máa yan náfìlà kan ní òwò ọmọlúwàbí abẹ́lómi ó ti ẹ̀ sọ́pàdúrà kan bẹ́ẹ̀ òhò lèyàn ṣe lọ́ba dago kan òru ọwọ́ abọ́ra rẹ̀ sí òwò ọmọlọ́ọ̀bì ọwọ́ àmọ́ fara yílẹ̀ ọwọ́ àmọ́ bí ọlọ́run ọlọ́run gbàdúrà náà láà ìlànà èṣù ni àwọn tí wọ́n kọ́kọ́ gbérú ètò yẹn wá ó náà ni àwọn ẹlẹ́bọ èṣù ló sì fi sí wọn lẹ́mìí ọlọ́run wá sọ àyà yìí kalẹ̀ rọ́dán alal mushrikin láti fi dá ọ̀rọ̀ yẹn padà sí wọn pé kì í ṣe tòun ọlọ́run gbogbo ẹni tí ó bá sin lọ́run àá máa wọṣọ ni ọlọ́run ọba fi ní yába ní Adam. àfáà wa Abdullahi ọmọ Abbas ọ̀kan pàtàkì ni wọ́n jẹ́ nínú àwọn sàhábà òjíṣẹ́ ńlá anábìwá Muhammad wọ́n ní àyà yìí wọ́n ní zinataku tọ́lọ̀wọ́ bá sọ ń bẹ̀ yẹn ayé alibas ó náà ni wípé ká wọṣọ àyà yìí ibẹ̀ làwọn àfọ onímọ̀ fíkìwù ni wọ́n ti mú jáde wípé gbogbo ìjọsìn téèyàn bá fẹ́ ṣe nínú májẹ̀mú tí máa jẹ́ kíjọsìn ó lálàáfíà òun náà ni sátírù láwọ́rọ̀ bẹ́yàn bá wọnú fíkì tí wọ́n bá ń ka àwọn májẹ̀mú tí máa jẹ́ kíjọsìn ó lálàáfíà wọ́n ò ní sátírù láwọ́rọ̀ ká bo òhò wa nínú tọ́lọ̀ ń fi máa ń gba ìjọsìn lọ́wọ́ èèyàn ni èèyàn fẹ́ kírun ó wá kí ní òhò kìí ṣe pé kò láṣọ kìí sì ṣe pé kò lágbára láti wọṣọ ṣùgbọ́n òun rò wípé tóun bá kíní o bóyá yóò jọ ọlọ́run lójú àwọn àfáà wọ́n panu pọ̀ lérí ẹ̀ wípé fasọ̀láàtù bátìlà irun tó kíyàn ọlọ́run nígbà torí wípé kí ni ìdí táwọn àfáà fi sọ bẹ́ẹ̀ àyà yìí náà ni wọ́n tọ́ka sí wọ́n nítorí pọ́lọ́ wọn bá ní yá bá ní ádámù. àyà yìí àwọn àfáà jẹ́ kó yé wa a sì rí mú jáde ń bẹ̀ pé gbogbo ìjọsìn kódà àwọn àfáà jẹ́ kó yé wa ìdí nìyí tó fi jẹ́ pé tá bá fẹ́ kírun wọ́n wá ṣe gbèdéke kí irun téèyàn ò gbúdọ̀ má bò tó bá fẹ́ kírun tó bá fẹ́ jọ́sìn kí ni òhò obìnrin tí ò gbúdọ̀ má bò tó bá fẹ́ kírun tó bá fẹ́ jọ́sìn fọ́lọ́hún àwọn àfa ṣàlàyé ẹ̀ bí èèyàn bá wá ń kírun bí òhò èèyàn bá wá sílẹ̀ téèyàn mọ̀ tí kìí ṣe pé èèyàn ò mọ̀ béèyàn bá kírun bẹ́ẹ̀ fógún ọdún kò nírun níwájú ọlọ́run òwò ọkùnrin pẹ̀lú ìpanupọ̀ àwọn àfáà òun náà ni nínú òrun tá a bá fẹ́ kírun òun náà ni ma bayna surra wa rukba in tó ń bẹ láàrin ìdodo wa sí orúnkún àbí ká ní eékún òun lèyí téèyàn fi máa ń kúnlẹ̀ ojúgun ọ̀tọ̀ orúnkún ọ̀tọ̀ orunkun wa òní ni wa ni kne e. òní orúnkún gbogbo ẹlòmí lè má mọ orunkun wa ibe sí ìdodo òwò ọkùnrin nìyẹn nínú orun àwọn àfáà tún wá fi kun wípé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ànábì níta bá bo ìyẹn nìkan nínú irun wa ò tí ì tún lè já tẹ́wọ́ gbà àyàfi kí ó ṣe wípé abala kan nínú èjìká wa kó jẹ́ bíbò arábìnrin onítọ̀hún ò nírun ẹni tó ìpínlẹ̀ ìsàlá átíkì yìí ṣe ń ẹni tó bá ṣe wípé èjìká rẹ̀ kan kò jẹ́ bíbò ìyẹn túmọ̀ sí pé tá a bá sí nínú irun òhun ọkùnrin ìdodo sójúgun sórúnkún in tó ń bẹ láàrin orúnkún wá sí dòdò wa ìhòhò wa nìyẹn ìyẹn túmọ̀ pé aṣọ yẹn gbúdọ̀ bò wa kò gbúdọ̀ wà lábẹ́ ìdodo torí pé láti abẹ́ ìdodo wa òhò wa ni tí ò bá yọ pọ̀lọpọ̀ yà ọmọkùnrin mi ọjà ń tán lé olóúnjẹ yóò ká sókè báyìí yóò máa fọwọ́ gbá ìsàlẹ̀ báyìí òhò ní òhò wa ni láti abẹ́ ìdodo wa sí orunkun béèyàn ò bá sí nínú òrùn nìyẹn ṣùgbọ́n báyìí pé èèyàn fẹ́ kírun wọ́n tún ní èjìká ó gbúdọ̀ jẹ́ bíbò ó kéré ju apá kan ń ìyẹn lórí ọ̀tá nàbì sọ ìyẹn fọkùnrin ìyẹn túmọ̀ ọwọ́ wọ ó bò òdodo ó bo ojúgun ó bo orúnkún ṣùgbọ́n ò wọ sókè ò lè fi kírun pẹ̀lú ọ̀rọ̀ tó lálàáfíà àmọ́ ẹnìkan béèrè rẹ níta o lè jáde bẹ́ẹ̀ tí ìbá ṣe nú irun tọkùnrin bá ti wọ ohun tó bo ìdodo ẹ̀ sí orúnkún òwú ẹ ti bù ní ẹ nínú Islam sùmọ́tà pé nú irun ni èjìká ọ̀kan nu méjèèjì èèyàn gbúdọ̀ fi nǹkan bò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa èèyàn wá ń kírun jàmáà ṣòkòtò tó wá wọ̀ ṣòkòtò ó ti ya lábẹ́ gbogbo olóko àfáà bó o ṣe rùkú bó o ṣe forí kalẹ̀ gbàgede lọ́hàn àwọn àfáà ní sónítọ̀ nírun ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lérí ẹ̀ àwọn apá kan lọ́dọ̀ àwọn màlìkíyà wọ́n ní tó bá ṣe wípé òhò yẹn ìlàjì ìhòhò yẹn in tí ò tó lájì òun ló hàn wọ́n nínú rẹ̀ ò tí ìbàjẹ́ ṣùgbọ́n èyí tó lálàáfíà náà ọ̀rọ̀ ni wípé òhò èèyàn tó bá ti hàn lórí irun tí yìí sì ṣe pé èèyàn ò mọ̀ tó gbẹ́ lómi ilé mọ́bà tó tó ń yẹ ti bẹ́ ṣùgbọ́n ẹni tó mọ̀ tí òhò rẹ̀ sì hàn lórí irun fasolatu batila irun yẹn ti bàjẹ́ ó gbúdọ̀ túrun yẹn kí padà láàfin rí lẹ́nìí ẹni tó fẹ́ kírun tó wọ bọ́ksà gbogbo tan ẹ̀ ló wà níta fasolatu batila irun tó kí yẹn ó gbúdọ̀ dárun yẹn padà kò nírun àyà yìí náà ló fa táwọn afáàfin mú gbogbo àwọn ìdájọ́ yẹn jáde pé gbogbo tí bá ti ń jẹ́ òhò lára ọkùnrin kò gbúdọ̀ hàn síta tá a bá fẹ́ jọ́sìn fọlọ́n tó dá wa bákan náà àwọn àfáà jẹ́ kó yé wa wípé àyàfi tó bá ṣe wípé ní àsìkò ìrun tó ó wá ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run kó sọ wá ń bẹ wọ́n gba sọ ọlọ́run ẹ̀ wọ́n gba gbogbo wọ́n já sí o wọ́n wá ń fìyà jẹ àsìkò òun wá tó ó wá ní àǹbásí kírun tí ìbá pé òtún àwọn àfáà ni kò kí bà náà torí pé kò ní kápá lórí aṣọ bó bá kì báyẹn náà ọlọ́run ó gbà lọ́wọ́ ẹ̀ tó gbé condition tó wà òun lójó kì bẹ́ẹ̀ kódà kó ṣe pátá nìkan lókùn nídìí ẹ̀ kó kì bẹ́ẹ̀ làwọn afáàfin wa mú jáde wípé tá a bá wá rí àwọn ọkùnrin àtàwọn obìnrin tí wọ́n wá ń bẹ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ti gba aṣọ lọ́rùn àwọn méjèèjì tásìkò òun wá tó táwọn yẹn ní pé à ní ẹ kírun ẹ lè kírun yìí ọkùnrin ní òhò obìnrin ń bẹ ní òhò àwọn àfáà níbò ni wọ́n ṣe kírun wọ́n kírun tó ń ti wípé inú ìdààmú ni wọ́n wà àwọn ọkùnrin àwọn ni wọ́n dùn wájú àwọn obìnrin wọ́n dùn lẹ́yìn àmọ́ irú òun yẹn àwọn àfáà ní wọn èé náà rókì àwọn ọkùnrin yẹn ó jókòó ni wọ́n máa kírun tó pé táwọn ọkùnrin tí wọ́n bá ń kírun tá rùkú àwọn obìnrin ní ń bẹ lẹ́yìn ìdí ni wọn ò ní Islam pé pọ̀ gbogbo ẹ̀ kó ẹ̀ tó ṣẹlẹ̀ àwọn àfáà ti sọ gbogbo ẹ̀ ọlọ́run kó sọ wa mẹ́ látara eléyìí kò sí kankan wà kírun àmọ́ orójú oráàyè oláṣọ tó wọ̀ ọwọ́ pé mú ọwọ́ abọ́ra alẹ̀ ọwọ́ níkà ọwọ́ àlòfẹ́ kírun bó kírun yẹn fọ́gọ́rùn-ún ọdún ọlọ́run nígbà kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ torí pọ́lọ̀ wọn bá ní ya bani Adam àyà yìí òun náà nìpìlẹ̀ tá a gbára lé òun nìpìlẹ̀ táwọn àfọ onímọ̀ fíkì tí wọ́n gbára lé tí wọ́n fi sọ wípé sátírù áwọ́rà bíbo òwò ẹni fi sọ́lá nínú òrun ṣẹ́rùtún min shuruti sihati salah májẹ̀mú ló jẹ́ ká tó lè sọ pé ìrun èèyàn lálàáfíà amóbìn kí ni òun obìnrin nínú òrun anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni la yaqbalu Allahu salata ha'idin illa bi khimar anabi ni gbogbo obìnrin ha'idi obìnrin ayé albaliga obìnrin tó ti bàlágà òun náà ni haid tó ti ń ṣe nǹkan oṣù tó bá wá fẹ́ kírun ọlọ́run ò ní gbàrún yẹn lọ́wọ́ ẹ̀ tí ò bá ti bo òwò ẹ̀ anábì wa ní bó o lóbìnrin bó o ló ṣe lè kírun tọ́lá ó fi gba ìrun ẹ̀ lọ́wọ́ ẹ̀ ìlà bìkìmáàr ó gbúdọ̀ lo ohun tí ó bo òwò ẹ̀ kí ni òwò obìnrin nínú ìrun tí ó gbúdọ̀ má bò o náà ni gbogbo ara rẹ̀ pátá àyàfi ọwọ́ ẹ̀ àtọ́jú ẹ̀ gìgísẹ̀ rẹ̀ ìyapa ń bẹ láàrin àwọn àfáà ṣùgbọ́n èyí tó lálàáfíà kò sí nǹkan tó burú èèyàn lè rí obìnrin ó lè ṣí nínú obìnrin bá forí ń sìn rẹ̀ wọ wọ rẹ̀ lè ṣí sílẹ̀ ẹ̀ àmọ́ gbogbo ara rẹ̀ òun òhò nínú obìnrin tó fẹ́ kírun tó ṣe wípé micro mini yàrá pé miniskirt ń bẹ micro miniskirt tó ń bẹ òun ló wọ̀ ó wá lọ kírun ó fi kí bẹ́ẹ̀ ẹnìkan wá ní òní oníṣèwọ̀ lọ́lọ́run tó fẹ́ gbà ní ta ó wá nítorí pé inú ọ́fíìsì ni àtọ́bá mà pàdánwò bó ṣe ń múra nìyẹn máa fi ró sínú báàgì tó bá ti fẹ́ kírun yá arun mọ́ ó ń kírun gbogbo itan rẹ ni wọ́n ń wò gbogbo ẹ̀yìn ẹsẹ̀ rẹ ni wọ́n ń wò bẹ́ẹ̀ yẹn kì dọ̀la lọ́hùn ó lè gbà nítorí pé òhò níbẹ̀ yẹn jẹ́ kí nìdí tá fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ nínú alukur'an ọlọ́run ọba ní yá bani adam. Yeah. كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين آية yìí bó ṣe mọ àwọn àdájọ́ táwọn àfóò ní máa fíkì tí wọ́n yọ ń bẹ̀ kì í ṣe kékeré gbogbo ẹ̀ náà lọ ń forí sọ wípé ọlọ́run lòdì sí èyíkéyìí ìjọsìn tó bá ti mú kéèyàn ó má wọṣọ gbogbo ìlànà ẹ̀sìn tẹ́ ẹ bá ti rí wípé ìlànà táwọn fi ń sin lọ́hùn tí wọ́n ni wípé wọ́n èèwọ̀ sọ ẹ̀yẹ ẹ mọ àwọn olóòṣà ẹ mọ wo bàbá abọ rẹ̀ ẹ rí yóò sàn sọmọdé ni kò ní wẹ́wù ẹ mọ wo àwọn olórí àwọn èèwọ̀ sọ òòrò sọmọyà ni gbogbo yẹn náà ìlànà èṣù ló fún wọn ní gbogbo ìlànà yẹn ọlọ́wọ́n bá fi pa wá láṣẹ pé gbogbo ń ta bá pè níjọsìn gbogbo ń ta bá fẹ́ fi sin ọlọ́run tó dá wa àáwọṣọ ni àwọn àfáà wọ́n tún wá mú jáde wípé ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó ní khudhu zinatakum ọlọ́run ló gbólóhùn zina ìtànpè ní zina òun náà ni kéèyàn ó ṣe ọ̀ṣọ́ làwọn àfáà fi wá túmọ̀ rẹ̀ pé káwọṣọ a jẹ́ pé túmọ̀ yẹn fẹ́ jújù káwọṣọ nìkan lọ bàbá fẹ́ kírun àṣeká dáadáa ọlọ́run ọba pa wá láṣẹ bẹ́ẹ̀ awa abdullahi ọmọ masoud ọlọ́run ọba kó bá ayọ́nu sí ọ̀kanú àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ abdullahi ọmọ umar ọlọ́run ọba kó bá ayọ́nu sí ọ̀kanú àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ ẹnìyẹn wa ń kírun níjọ́ kan bí ṣe wá ń kírun ọ̀hún kò dé fìlà hásírọ̀ ráàsì lẹ́ni tí ó fi nǹkan kan lérí ó ń kírun àfọwà Abdullahi ọmọ Umar ó wá síjú padà sẹ́ni ẹ kí ló dé tó fi fi nǹkan lérí ó nítorí pé wallahu ahaqqu an yutajammalala ó ní ọlọ́run ọba tẹ́ òun lọ́ba tó ṣe wípé òun ló lẹ́tọ̀ọ́ sí jù kéèyàn ó máa sọ̀sọ́ fún béèyàn bá fẹ́ sìn kéèyàn ó múra dáadáa béèyàn bá fẹ́ sìn lọ ó ní ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sí jù lọ ká ṣe bẹ́ẹ̀ fún níbẹ̀ yẹn arimújáde wípé àgbọ́yé ááyà yìí òun náà ni sàábé pàtàkì yìí lò nítorí pé ni ẹ ẹlòmíì ń bẹ tábání ó wá ń àná ó ní bí ó ṣe múra má bá ní ó wá fún interview kan ó ní bí ó ṣe múra ṣùgbọ́n tó bá ní kẹ́lómi wá àsùnbáǹgbà míì àwọn bàbá kan ń bẹ ẹ rí àwọn agbádá kan ń bẹ tó ṣe wípé wọn èèwọ̀ jáde wọ́n ti wá gbé agbádá wọn hàǹgì ẹ̀ sínú ilé báyìí yóò ti máa run lé ẹ máa run lé àwọn aáyán gbogbo ẹ̀ wọ́n ti wà ń bẹ̀ tó bá ti wá fẹ́ kírun lásùnbà agbada yẹn ni ó wàá wọ̀ yóò wàá wọ̀ kan yóò wọ̀ sí tí ò ní láwọ̀ tẹ́lẹ̀ ó ń bọ̀ wá mọ́sálásí fi wá kírun mọ́sálásí tó bá ń kírun gbogbo ẹ̀yin tẹ́ bá tó sáfù lẹ́gbẹ̀ẹ́ òórùn aṣọ yẹn ò ní gbádùn bá léèrè yóò ní òun ti fi máa ń kásùn bá bẹ́ẹ̀ sì lọ tọ́lọ́wọ́n ga ló fi sọ fún wa ń bí ibi tí èèyàn máa ń múra dáadáa lọ ní mọ́ṣáláṣí ní àbábẹ́ lọ sí lọ. ó ń bẹ nínú àwọn ẹni rẹ tó ṣáájú tán bá rọ aṣọ kan tó dáa ìrun náà kọ́ fàṣọ yẹn kí ìmọ̀ kò lè péjọ jimá ni wọ́n kọ́ wọ̀ṣọ yẹn lọ sí mọ́ṣáláṣí wọ́n fi kírun àbí kan fi kírun bóyá ìlà ló tó àbí súrì ló tó wọn akọkùn afi ṣe bẹ́ẹ̀ ìyẹn máa ń wọ́pọ̀ dáadáa nílẹ̀ haúsá pẹ̀lú abẹ́ kásùn bá ń gbá mi ẹ̀tù máa béèrè lọ́wọ́ ìmọ̀ mùgbò ṣe ẹ̀ ń tíráàbù ní yóò òun ọ̀lọ́pẹ̀ kankan ah bẹ́ẹ̀ ṣe múra wá sùn báyìí bí ẹni pé tó bá ti sálámà tán ọ̀n lọ́ọ̀bì kan òun ọ̀lọ́pẹ̀ kankan òun kàn múra ó lè wá gbádá ẹ rò pé bóyá ọbẹ̀ lọ pàdé pẹ́sidẹ́ǹtì yóò wá sọ wípé ẹni tó ju pẹ́sidẹ́ǹtì lọ lòun fẹ́ wá pàdé òun náà ni Allah ìyẹn túmọ̀ sí pé ẹ̀kọ́ tó ń bẹ nínú àyà yóò fẹjú púpọ̀ bá a bá fẹ́ lọ sin lọ́hún ká múra dáadáa bá fẹ́ lọ sin lọ́hún ká bò wọ ara wa ká má sin lọ ní òhò àwọn abọ̀ ọ̀sà àwọn náà máa ń sin òòṣà wọn ní òhò ọlọ́run ọba fi pè wá sákèésí pé yá bá ní Adam. yá Adam ọ̀hún zinatakun máa ń ó ń bẹ nínú àwọn àfáà. tí wọ́n tún mú jáde nínú àyà yìí tí wọ́n níta bá wọ àyà yìí dáadáa ó tún sọ fún wa nípa ọlá tó ń bẹ fún ìmúra lọ mọ́sáàsì ní ọjọ́ júmọ́ gbogbo ẹnikẹ́ni tó fẹ́ lọ kírun níjọ́ júmọ́ nínú àwọn súnà ọjọ́ júmọ́ ọ náà ní ká múra dáadáa káwọ èyí tó dára jùlọ káwọn ọkùnrin ká fi lọ́fíńdà tó lóòórùn tó dáa káfí fi sára ká lè mọ̀ pé à ń sọdún ká lè mọ̀ pa afẹ́ lọ sin lọ́hun nínú àwọn àyà táwọn àáfàá lò láti fi ṣẹ̀rí papọ̀ máwọn ọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tánàbí sọ fún wa òun náà ni wọ́n mú jáde látara àyà yìí bá a bá fẹ́ lọ kírun níjọ́ Jímọ̀ káwọ èyí tó dáa ẹlòmíín bẹ́ẹ̀ ẹnu iṣẹ́ ló gbà wá mọ́sáàsì ó lè jẹ́ oníṣẹ́ tásọ rẹ̀ máa dọ̀tí ṣùgbọ́n bá dìjọ júmọ̀ mú aṣọ míì lọ́wọ́ básìkò júmọ̀ bá ti tó bọ́ aṣọ ṣẹ́yìn sílẹ̀ wọ aṣọ tó da wá kírun tó bá tó wá kírun tán o tún lè bọ̀ kó wọ aṣọ ṣẹ́ ṣùgbọ́n lómi ó máa sọ wípé à ẹnu iṣẹ́ ló ń gbà wá sí mọ́sáàsì jímọ̀ ẹbí léèrè bọ́ bá fẹ́ lọ ilé àná sí ọ̀sọ̀ ẹnu iṣẹ́ ló ń gbà wá kò lè sọ bẹ́ẹ̀ kò lè wọṣọ mẹkáníìkì òun kó wọ́ lọ́lẹ́ àná káwa ní kí ló dé kó ní ẹ ẹnu iṣẹ́ ni ni mo gbà á o ò lè sọ bẹ́ẹ̀ kó o gbà tá a bá fẹ́ lọ sin lọ́hún pàápàá jùlọ ní ọjọ́ júmọ̀ náà ká múra dáadáa káwọ èyí tó dáa nínú aṣọ wa ká sì bò ó lọ́wọ́n bá fi ní yá bá ní Ádámù. anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith èyí tí kọ̀tádà ó gbà látọ̀dọ̀ amúrù ọmọ ṣùháìb látọ̀dọ̀ bàbẹ́ ó náà gbà látọ̀dọ̀ bàbá bàbẹ́ wọ́n ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní kùlú ẹ máa jẹ nínú àwọn tọ́lọ́wọ́n bá pa léṣe fún yín wọ́n ṣòro ọ̀bú ẹ máa mu àwọn tó da tọ́lọ́wọ́n bá fẹ́ kẹ́ mu wàlbàṣú ẹ̀sìn máa wọṣọ dáadáa wọ́tà sọ́dàkú ẹ̀sìn máa ṣètọrẹ àánú mingeri mọ̀kílà tí ń wà lásàrọ̀fẹ̀ láì ṣe ti ìyanràn ẹ̀jẹ̀ tó dáa kó má jẹ́ pé ti ìyanràn ti fàárì kó má sì jẹ́ ti sárọ̀fù kó má jẹ́ ti iná àpà torí pé fa iná lọ́à ọlọ́run ọba tó dá yín yuhibbu an yàrá ní ìmọ̀ta u ala abdihi ìmọ̀ wu ọlọ́run kó máa rí àmì ìbẹ̀ra tó ṣe fún ọ lára rẹ ọlọ́run nífẹ̀ẹ́ síbẹ̀ ọlọ́run ní kò ní ó ń gbégbèsè ayé bí ẹni tí ò ní kì í dùn mọ́ ọlọ́run ọlọ́run ò nífẹ̀ẹ́ sí jẹ́ kí á rí àmì pé ó jẹ ó ṣẹ́kù nínú tó máa jẹ nínú tó máa mu nínú ìtọrẹ àánú nínú tó máa wọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀sìn wa ó dá sí kí wá ṣe pé kéèyàn wá sọ wípé ìbẹ̀rù ọlọ́run ọba ibi tó pin sí náà ni kéèyàn wà kísà lẹ́yìnsà tasawufi lẹ́yìnsà tasawufi olóbóso sufi wálkàlákì báàlì tasawufi hosùnà sùmtì wálkólókì. lẹ́yìnsà tasawufi olóbóso sùmtì wálkàlákì. ليس تصوف اسلوب صوف والخلق ليس تصوف اسلوب صوف والخلق بل تصوف حسن الصمت والخلق والخلق بل تصوف نعم ó ń bẹ nínú tíra khamsuna faridọ ìwà alkala a ní lẹ́yìnsá tàṣà òwúfù ẹni tó sọ pé súfí òun fẹ́ súnmọ́ lọ́hun kì í ṣe ráyé sá lóbùsù súfù wà lọ́kàlà kíkẹ́yàn wà lọ ọmọ wọ wúlù wà lọ mú sakasaka kó òfin ránṣọ táwa ní kí káwa ní kí kò ní o fẹ́ ráyé sá ni àbíkọ wá wọ àkísà sọ. So èyí tó ṣe ké bí ọ̀nà ogún ni wọ́n ti jọ yẹn náà ti ran ọfà abẹ́rẹ́ jọ yẹn. láìsà àtàsáwọ̀ òfò òfòfè wà ní fàlàbí. báàlì ìtàsà òfò òsùnù sún ti wálé hulùkì. báàlì ìtàsà òfò òsùnù ti wálé hulùkì. èyí tá ń pè ní ìráyésá ọ̀nà ni kẹ́nu èèyàn ó má lùs kéèyàn ó ní ìjánu ahọ́n èèyàn kìí ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn sọ kìí ṣe gbogbo ń téèyàn gbọ́ lèèyàn wí síta ìyẹn ní bẹ níbi ìráyésá wàlúkúlùk kéèyàn ó sì níwà dáadáa látara àti eléyìí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí kóhun ó rí erí pa ìdẹ̀ra tó ṣe fún ọ kórìí lára kórìí lára àwọn ọmọ rẹ àwọn ìyàwó ẹ kọ́lọ́run ọlọ́run fẹ́ rí i torí kó sì dẹ̀ra fún ọ débẹ̀ ẹni tó bá sì jẹ́ pé bí tiẹ̀ ṣe mọ kó ṣe mọ bó bá ṣe mọ náà kó má wàá gun aláàgó sáré ọlọ́run ọba oníkulú wàṣọrọ́bù ọlọ́run ọba oníkulú ẹ máa jẹ ìtọ́jà halal wáṣúrọ̀bù ẹ̀sìn máa mú tó jẹ́ halal wàlá tusrifu fún ọlọ́run ò fẹ́ ìná àpà kí ni wọ́n ń pè ní ìná àpà al-israf ọlọ́run ọba ó náà ni wọ́n ń pè ní at-tabdhir innal mubadhdhirina kanu ikhwana shayatin wa kana shaytanu li rabbi kafura. gbogbo ẹnikẹ́ni tó bá ti ma ń ná iná àpà ọmọ ẹ̀yẹ èṣù ni ọmọlẹ́yìn èṣù ni ìntánpè ní iná àpà kí lèyàn fi máa mọ̀ ẹlòmí bẹ bó bá ra fóònù tó wọ́ọ̀tì fifteen thousand naira iná àpà ni lọ́dọ̀ ẹni tí kò tí ì ní. one thousand naira tí ó fi jẹun tó bá ní fún èlò lọ́ra fifteen thousand ah irú pàlà kí lọ bá débi oní fifteen thousand bẹ́ẹ̀ sì ni ẹni tó ní hundred thousand lọ́wọ́ kẹ́nìkan lòun ra fóònù fifteen thousand naira sórí sínú àpà ló fi jẹ́ pé nǹkan pè ní ránpà yẹn ó wà relative àmọ́ ọ̀rọ̀ relativity yẹn gangan kọ́ ló pàtàkì islam ti gbé gbèdéke kalẹ̀ téèyàn fi máa ń mọ iná àpà èèyàn lè ná one naira kó jẹ́ ní àpà èèyàn sì lè ná fifty million kó má jẹ́ ní ìtànpè ní iná àpà ó náà ní iyekíye téèyàn bá ná lórí nǹkan téèyàn fẹ́ lò ó fẹ́ jẹ ni ó fẹ́ mú ni ṣùgbọ́n owó yẹn ju àǹfààní àbí kò tiẹ̀ ṣe pé kò sáǹfààní kankan níbi tó náwó lé lórí kódà kó ṣe five naira ló ná lérí nǹkan yẹn tá a wá wo nǹkan yẹn a rí i pé kò sáǹfààní kankan níbẹ̀ àbí àǹfààní yẹn ó kéré pọ̀ àbí àǹfààní yẹn ó lè rí gan láì náwó bẹ́ẹ̀ yẹn bá náwó lórí nǹkan bẹ́ẹ̀ kódà kó ṣe five naira iná pa ni lápèjúwe ẹni tó ra ọ̀pá sìgá kan ọ̀pá sìgá ẹyọ kan báyìí